irmão. الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ọgbọ́n ni fọ́nà ọba tó síwá ní mùsùlùmí látọrọ àlékún kí àti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹni tọrọ bára jù àmà jẹ́kẹ̀ fún ogun wa aláwọ̀ bani sàlékún kí ànábì bani sàlékún lárí àti àwọn àti sàhábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́ kọ́sọ́ wa ń bi àdánwò tí ó mú wa tó jẹ́ pé ń tá máa sọ yóò takò ń tá máa sí tàbí ń tá máa sí yóò máa takò nǹkan tá máa sọ wọ́n àṣọ àmì àdánwò kú bẹ́ẹ̀ bákan náà jẹ́ àmọ́ mọ́jẹ́ agbábẹ̀dẹ̀ lórí ìgbúnwájú wa wa ta'ala ń ta fílẹ̀ tàbí wá gbọ́rọ̀ àwọn àyà tí a fẹ́ túlé ní ọ jẹ́ ìfi mùsùlùmí lọ́kànbalẹ̀ ó dùn ó tún dùn ní o tí islam ọba ti bọ́ máyàn lọ́wọ́ kọ́ mọ̀ pé wọ́n wà lórí dáadáa bákan náà àyà tá a túlé ní ó jẹ́ àmà pé kò sí ti ń jẹ́ yahudiyya kò sì ti ń jẹ́ nasaraniya ẹ̀sìn jíù fúnra náà ọba ló kú pọ́npọ́n sí ti ń jẹ́ bẹ́ẹ̀ christianity ọlọ́run ló kó pọ́npọ́bò kò sí ti ń jẹ́bẹ̀ a jẹ́ wípé ìfi nǹkan bójú máa ṣe òòṣà ó ní gbogbo àwọn ẹ̀sìn yẹn tá bá sì wo àwùjọ wa àtàwọn tí wọ́n láwọn ṣe ẹ̀sìn yẹn níbí báyìí wà láyà aláwo ni wọ́n ọ̀fọ́lọ́mùra ṣùgbọ́n àwọn máa wo tí wọ́n wọ́n modernize ẹ̀ pẹ̀lú pé wọ́n wọ kóòtù lé lórí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wá gbàtànjẹ pẹ̀lú wọn ọ̀pọ̀lọpọ̀ lé oní àti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ lé oní àti sọ́dí wàhálà ṣùgbọ́n kí ni ẹ̀rí wa táa fi mọ̀ Allah subhanahu wa ta'ala gbíjà wa mùsùlùmí pípọ̀ ó sì kílíàrọ̀ láti fi ẹ̀mí ànábì lọ́kàn balẹ̀ wípé sallallahu alaihi wasallam ànábì bí wọn àwọn tí wọ́n ń pera wọn ní lárúbáwá lónìí tí ẹbọ àti ẹ̀ ń pera wọn ní tí ń sẹ̀sìn yahudiya tí wọ́n ẹ̀sìn tí wọ́n lọ dáre fún wa àti àti aláwọ̀ ń tẹ̀lé ànàbí ríṣà tí wọ́n gbé christianity lọ an kuntum shuhada àwọn àfáà ní ambem bimana bali bali akuntum shuhada sẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀yin ó wì kú yìí ẹ̀yin ń rọ́yìn ẹ̀yin aládàdálẹ̀ ẹ̀bú yìí an kuntum shuhada ìdí àdúrà yà kú balùwẹ̀ sọ́sẹ̀ dúyìn nígbà òdìgbà nàbí yàkú ó àpẹẹrẹ wípé ọjọ́ ti ń súnmọ́ ewu ti gba ogbó rí ogbó ti dé ọwọ́ á ọmọ rẹ̀ jọ kìí ṣe pé ńgbà tí ń pọ̀ ní sọ̀rọ̀ yìí o ó àwọn àlàmá ti pé ajáde òun ti ń súnmọ́ ìkọ́lá ìbàdí ń sọ fáwọn ọmọ rẹ̀ jọ́nà lọ máa jẹ́ mi báyìí kí ni tẹ́ máa sìn tẹ́mi bàbá yín bá lọ ẹ̀sìn wo lẹ́ máa sìn sẹ́ pààrọ̀ ẹ̀sìn tẹ́ ń lójú mi àbí ẹ máa sìn ẹ̀sìn mi ìpìlẹ̀ àwọn tí ń pè ní bàbá ní sọ̀rọ̀ yìí bàbá wọn ní sọ̀rọ̀ yìí o ń bàbá bàbá yín tí ń jẹ́ pìlẹ̀ bàbá tó sẹ̀wọ̀n lẹ̀ gangan kí ni ń bi wọn mọ́tà àbúrò mi bá rí tí ń bà sí láyé mọ́ ṣé ẹ̀ ní padà dojú kọ ibi mọ́kọ̀ yìí sí ọlù náàbùrú ìlàkì wọ́n ní ọlọ́run bá rẹ̀ láàmà sí kí ló fà á tí wọ́n òbí kọ́kọ́ sọ pé ọlọ́run bá ànábì Ibrahim tó jẹ́ bàbá bàbá wọn nítorí pé bàbá wọn ní bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n wá dojú ọ̀rọ̀ pọ̀ bàbá wọn wípé ìlàkì ọlọ́run bá rẹ̀ láàmà sí ọba wo wọ́n ìlà àbá àti ọlọ́run bá tán Baba, Baba, ìwọ Baba, wa tí a ń sin kí náà sì ni ọlọ́run bá náà tààsí náà bàbá náà Ibrahim ọlọ́run jẹ́ Ibrahim ń sin tó fi asọ́rẹ̀ náà lámà sí wọ́n Ismail ọlọ́run bá tí bàbá wa tí ń jẹ́ Ismail wọ́n Ishaq àti bàbá bàbá wa tí ń jẹ́ Ishaq àbọ̀ tá a yìí yóò di àmọ́ wípé ọlọ́run ọba sọ́fàtálá o ní pí oríire ń tòótọ́ wọ̀lẹ́wọ̀n ní pí oríire àṣẹ ìpìlẹ̀ òun ni kí àwọn ọmọ wọn ó nífẹ̀ẹ́ nǹkan táwọn òbí wọn ń ṣe tó bá jẹ́ dáadáa ní abábá àwọn òbí wọn lórí ẹ̀tí ẹgbẹ́ ọkọ̀ oríire àwọn kan lọ́kì tí wọ́n bá sì bá bàbá lórí aburú sẹ́gbẹ́ akù ìdàkejì o náà ni ẹ̀ sì fi mú àbútọ́lì àtẹ́rọ̀gá àmìlàtí àbìlìmọ̀tọ́lì só ní sẹ́sì bàbá rẹ̀ mọ́ àbìlìmọ̀tọ́lì àtàwọn ẹ̀sìn tí bàbá rẹ̀ ń ṣe òsàjẹ́ bọ́nu àwọn ìwọ̀n fi rìnlẹ̀ pé sáà bá nǹkan bí lọ́wọ́ yín ẹ̀yìn a jẹ́ pé ìkọ́mọ ó nífẹ̀ẹ́ tó ń bi rẹ̀ ń ṣe fítírọ̀ ni wàláhì àmẹ́yàn ọ̀rùndò ó lóun lè fi kìrìsẹ́rìtì ilẹ̀ kí láadé ó ní ní dáàdì òun sí àti mẹ́mẹ́ òun ó lóun ká wò pé òun rẹ̀ mọ́nà kò lè fílẹ̀ bákan a mọ̀ pé anabi Ibrahim alayhi olóbi ànábì ismail olóbi ishaq ànábì ishaq lóbi yàkú kí ló wá fà á tí àwọn ọmọ ànábì yàkú sọ wípé ismail náà bàbá àwọn ni bẹ́ẹ̀ sì ni ẹ̀gbọ́n bàbá wọn ni amú wọn ni ọdún onímẹ́lá àrin méjèèjì 14 years a máa sin ọlọ́run ọba rẹ̀ jẹ́mọ́ àwọn tí ó ń pẹ̀lú àwọn israẹ̀tì rádà tí ń pàwọn èèyàn wàláì wàláì àwọn ni terrorist ayé àwọn yahudi àwọn ará israeli àwọn ni terrorist àwọn sì lò kúrọ àwọn ni dànkanrú dànkanrú àwọn ni tani o àwọn ni dànkanrú dànkanrú ṣùgbọ́n ẹ̀yin ẹmu lọ́wọ́ a sọ pé àforíjì dúó lọ́tọ̀ ẹ̀san dúó lọ́tọ̀ wàláì gbogbo tí ń ṣe wọn ó kéré gbogbo ẹ̀ pátá wọn ò ní kó kẹyọ kan tí wọ́n bá ń sọ pé amẹ́ríkà amẹ́ríkà lónìí ẹ tú dànù ẹ pé kò sì ti ń jẹ́ amẹ́ríkà ẹ sọ pé àwọn àbàdí sẹ́yìn lẹ́nu ẹ̀jẹ̀ àwọn kọ́ nípìnlẹ̀ rẹ̀ ṣùgbọ́n téèyàn fi máa ń sayé àní agbamúlọ́mbẹ́ẹ́ gbogbo ń tọ́jọ mọ́rọ̀ ajé ọ̀wọ̀n lọ́wà ìtọ́wà wù wọn ò ní a máa fìjọba rọ àti à ń sìjọba amẹ́ríkà pilẹ̀ tí a ń jọ dára tí a kó lọ́bẹ̀ tí a ń tún ọbẹ̀ nígbà tí UK náà lágbára àwọn yìí ti gbọ́mọ̀ wípé àwọn kìíní ni mùsíbà ṣùgbọ́n in tí ò ti jẹnu wọ́n tọrọ ni pé ó àánú ọlọ́yà ni pẹ́nìkan ó gbé àpótí democracy igun ọjọ́ ń ṣe kiri ẹ̀hún ẹnìkan fẹ́ pàpòtí amẹ́ríkà lẹ́nì kọ̀ àníjẹ́ pé àjíù ni wọ́n sponsor rẹ̀ pé sí gbogbo pátì wọ́n ti rà á tẹ́ ẹ bá bẹ́nìkan tó di president lónìí candidate àwọn aláfọ́bàjẹ́ àwọn ní akọ̀ntúrẹ̀ ti bẹ̀ lórí oyè ẹ̀sẹ̀ kò ní sọ̀rọ̀ kí n sọ̀rọ̀ ẹ wá bọ́ súríà ẹ wá latan ẹ̀ẹ̀dúó lẹ́yìn ìjọba tí wọ́n fẹ́ lé kú ẹ̀ẹ̀dúó lẹ́yìn àti wọ́n fẹ́ lé ìjọba kú ẹ wá ń ṣe ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ń sọ̀rẹ́ ta ni o ọ̀rẹ́ ìyàlẹ́ ìwà tí a nù àsìlò sì tún ṣùgbọ́n yìí lọ́ba wá dìde pẹ̀lú orí ibú ti fẹ́ lọ́wọ́ tí a àwọn òfin pamọ́ wọ́n ní àwọn ń tà mọ́ ọ̀rẹ́ wọ́n dìde wọ́n ń gbé lẹ́yìn ìjọba tí bẹ́ẹ̀mbẹ́ pọ́npọ́npọ́ wọ́n sì ti fẹ́ mú aṣáájú wọn yìí tọ́jẹ́ pẹ́sẹ́ntì wọn yìí tipẹ́ tipẹ́ tí èso ọ̀rọ̀kọ̀ ọdún méjì sísìn ta ló wá fi plé wọn gbé Russia fi plé wọn gbé níbo ni wọ́n gbé lọ wọ́n gbé lọ lórí ṣíìpù wọn lórí omi ọ̀dọ́ wọn wọ́n sọ bẹ̀ dìbò wọ́n sọ bẹ̀ di ọ́fíìsì ẹ̀ títún kọ́ńtró nínú àwọn òfin jẹ́ pamọ́ ẹlẹ́bọ̀ ọ̀rọ̀ làwọn yàn yẹ̀húdí ní bá yé jà títún pẹ̀rẹ̀ lọ́rẹ̀ ayé ó sì jẹ́ pé Ísírẹ́lì lónìí nígbà tí ń ka bọ́jẹ̀tì lù kọ̀ọ̀kan ń tí àwọn yọ ọ́ lẹ̀ fún ẹni tí fámìlì rẹ̀ bá pọ̀ jù kò sí kọ́ńtì tí ń ṣe lágbàáyé ẹ ń bá lè bímọ jù ní tá a máa fún rè Ísírẹ́lì ń ṣe jù family plan, wọ́n ní káyọ̀ máa ṣe gbogbo tí ó wà á mú rọrùn wọn kò tí ì lọ́rùn tahdidu nẹ́sìn ká máa sọ pé ìtàn gbọ́dọ̀ bèrè wọ́n wá ń kọ̀m̀pẹ́lì àwọn ìjọba àlù káàkiri lágbàáyé wípé orin tẹ́yìn náà gbọ́dọ̀ máa kọnu ọkùnrin àtọkùnrin kọ́ máa fẹ́ra wọn tí ẹ bá ní sáyé láti wò pé fúnra rẹ̀ ní ń sin ajá rẹ̀ ó sì lẹ́jì ajá yẹn ó lè ó lè fájà mù kí ló burú mi kọ́ fẹ́ ìyẹn lè wí ní wo property rẹ̀ fúta ní fẹ́sìn rẹ̀ ẹ̀sìn láre mọ́ lọ́n ẹ̀sìn ò tí ìlò 36 years rí bí bá ti ń wọ 35 náà ni ó ma wílì property fẹ́ranko asìmìnà lọ́wà ní mẹ́lẹ̀wà kí property tí èsì kẹ́kẹ́kẹ́ ma wílì ẹ̀rẹ̀ lẹ́dẹ̀ ẹ̀sìn wá ń ka ìwé ọ̀hún tẹ́ bá wá dáàrin wa padà àti ìsìláàmù ẹ wà ní ti ìsìláàmù bó yẹ́sà àwọn àfáà yẹn àwọn ọmọ tó ń ṣẹlẹ̀ lágbàáyé ebi tí ń ṣẹlẹ̀ náà náà ní ń jẹ́ máa làágùn ló èsì orí pòfẹ́sọ́ mi yọ́ máa wò bí wèrè wọ́n ti bá tí ẹ̀jẹ̀ wà lẹ́ àmọ́ wọn ní yàgbéyàjò kò ń bọ́rọ̀ mọ́ ráyè wọ́n dọ́gbọ́n fún ni ebi yàtí náà mẹ́tí títí tí ń pàṣẹ ọkọ̀ kọmọ́ bí ìyàwó kọmọ́ bí ọkọ wà kọmọ́ bí ọmọ wà ní ọmọ alágùn lóorùn bọ́ bá dáyín dúó ẹ̀dúró ní tí ń ṣe kọjá akọ́dáyín dúó báyìí láwọn ọdún ọdún kọ́ ọmọdún ọdún ṣáàtò ma wá ma wá sáà gáàrù alhamdulillah ma jẹ́lẹ̀ ọjá nínú ọmọ mi o alhamdulillah afẹ́ ma lọ ah, ah, ṣe o àwọn ọ̀rọ̀ tí wọ́n fi kún ayé ọwọ́ mú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ṣíṣe sẹ́yìn bẹ́ẹ̀bẹ́ ẹ̀yìn tẹ́ ìpèrè ayé ní ẹ̀wùdí tẹ́ bẹ́ẹ̀bẹ́ ẹbí bàbá yìí nù ṣùgbọ́n àwọn tí wọ́n dà nẹ́bí yakubu ló ti ẹjẹ́ mara ìjọ́nà lọ wọ́n wá mú ismailu náà wọ́n pè ń bàbá wa àkọ́kọ́ nù èdè lárúbáwá wọ́n máa ń pe amú náà ní abu àbúrò bàbá èèyàn lọ́kùnrin tàbẹ́gbọ̀n bẹ́yàn lọ́kùnrin wọ́n máa ń pè ní bàbá nínú èdè wọn gangan ṣùgbọ́n sànàbí stampu ẹ̀ pẹ̀lú ṣẹ̀rí àbí ò stampu ẹ̀ ànàbí stampu ẹ̀ jẹ́ àfi sahih ìdàmà muslim wọ́n sàn sọ pọ́kànlá sọ́bà wípé àmọ́ anna amma rọjúlì síníwọ̀ àbí síwọ̀ ọ̀mà wípé ẹ̀gbọ́n bàbá èèyàn láyé lọ́kùnrin tàbábúrò bàbá èèyàn lọ́kùnrin síníwò àbí síníwò bàbá èèyàn ni anábì gbọ́ra tí èsì kékeré kí ní ń pè ní síníwò ó ní alùpùsùnáàní asluhuma wahidun gbogbo ẹ̀ka tó ń gi méjì tó bá dúró báyìí tó wá jẹ́ pé gi kankan náà lónìí kì í ṣe pé gi eléyìí dúró báyìí ọ̀nà wọ́wá igi náà tó wá lọ́dọ̀ ọ̀nà wa no igi ẹyọ kan tí wọ́n wá lẹ́ka tó méjì ṣùgbọ́n ń gbàtẹ́ ká tó ń bọ̀ bó ṣe lóòkè tó ká lọ mú ẹ ká tó látòrí àwa mú ń bọ̀ àwa mú ń bọ̀ àwa wò pé ń bo ló ti sọ mọ́ra wọn ọwọ́ ajá ẹyọ kan ntí ń jẹ́ sínú wù nù tí ń bá ní ẹ̀gbọ́n bàbá mi rè sọ́ọ̀mù pé bàbá rẹ̀ ló ná àbúrò bàbá mi sọ́ọ̀mù pé àbúrò bàbá rẹ̀ ló nínú ọjọ́ pé èèwọ̀ ni kí ẹnìkan kówó sọ̀sọ̀ kọ́ lọ fẹ́ ọmọ bọ̀dá rẹ̀ èèwọ̀ ni ọmọ rẹ̀ lọ́fẹ́ èèwọ̀ ni kí ẹ̀gbọ́n sọ pé dandandandan ọmọ àbúrò òun ìlú wọn fẹ́ abadan bákan náà ansan tó sọ fi sọ́jà nà Bukhari wà fi sunan wípé wàlúkọ́látù bí manzilatil um ẹ̀gbọ́n yéèyàn lóbìnrin ìyéèyàn àbúrò yéèyàn lóbìnrin ìyéèyàn jama ẹ máa wè má bí ẹ̀sìn wa o ẹ máa wè má o tí ẹ̀ ní sàbàlì sọ báyìí sẹ́ ẹ̀ mọ̀ pé ń bẹ́ nù wa mí tọ́jà wípé ó ju ń bẹ́ nù wa mí tí ọmọ àǹtí rẹ̀ jùlọ àǹtí ẹ̀ ni o ọmọ jùlọ nígbà bàbá wo bí bàbá bí ní age of eighty eighty bàbá wà jẹ́ àkọ́bí bàbá gan ọmọ ọmọ rẹ̀ jùlọ lápẹẹrẹ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ bí nǹkan ṣe rí ó le tó bàbá òun bá ẹntọ́ jẹ́ ẹ̀gbọ́n pátápátá tó tún wá bímọ tó ju àbúrò rẹ̀ lọ tó tún bímọ tó ọmọ rẹ̀ tó ju àbúrò rẹ̀ lọ kò gbọ́dọ̀ máa làmọ́lẹ̀gbà wípé bọ́sùn ọmọ mi àbúrò ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ọmọ náà sì gbọ́dọ̀ rí fín àdébísọ̀ àṣálá ń kọ́ wa ní ẹ̀sìn ń kọ́ wa ní in tó lè mú ẹ̀sìn yẹn tó lè mú mọ́ òun náà ni ìwà jaa fi sunan min hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhu ọmọ ẹni gaba bá rẹ̀ sísan dọ́kà nínú hadith abdullahi ibn umar ó ń gbà tó kúrò yẹn dé ó ní ya rasulullah inni adnabtu dhanban mo sẹlọ̀n lẹ́sẹ̀ kan tí sì ń pamílẹ̀ fún gbogbo gbà tó sì lè foríjì mi báyìí àwọn sàṣàbọ̀ wá bí wípé irú ẹ̀sìn ìwòlọ́sẹ̀ kò bí anabi ni halaka min ummi ṣé màmá rẹ wà láyé ní wọn ti kú ó ṣe díẹ̀ wọn ti kú ní wọn ti kú tọyì ṣé màmá rẹ lẹ́gbọ̀n obẹ àbábúrò obẹ àkọlé àwọn wà màmá mi lábúrò mi anabi ni bárò ha gbogbo ntọ́lọ̀ ń bá fún ọ ní agbára láti fi ṣe dáadáa lọ sí dáadáa sí kò fi dẹ́rẹ́ bẹ́sẹ̀ wájú ọlọ́mọ sọ̀tàn rárá tó kẹ́kọ̀ọ́ mọ̀ rẹ̀ ń bẹ láyé náà á ní kó sí dáadáa sí nígbà tó wá sí bẹ́ẹ̀ tó wá pàrọ̀ sásàlà ni ọlọ́run wa ń sọ fún ànábì wípé in tó ké gbàjarè wà bọ́ọ̀n tí ń gbóná nú ẹ̀mí rẹ̀ mo ti foríjì. táì àbúrò màmá èèyàn màmá èèyàn tẹ́ ẹ bá wá wọ́pọ̀lọpọ̀ ọ̀nà lélẹ́ ni tí àbúrò ẹlòmíì bá sẹ̀ yọ wà péyàwó yóò gbin ọmọ rẹ̀ wọ́n àbẹ́rẹ̀ ọ̀rọ̀ pé ọ̀rábùrùn tí wọ́n nílá ẹwò dẹ́dì mú ti fẹ́ sọ tipẹ́tipẹ́ olójúkòkòrò ni wọ́n ẹwọ́ jẹ́ta fún ẹlẹ́jà méjì tí àgbẹ́ méjì méjì gbogbo náà mú tún wá lọ kíchì wọn tó lọ mẹ́jà kẹsì irú ẹni tí ń wú wà bá wọn kọ́ bẹ̀rù ọlọ́run wàláì ní kọ́lẹ́tà àṣẹ́tẹ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tọ́ọ̀bà gẹ́gẹ́ bí ọwọ́ wa sọ gẹ́gẹ́ bí ọmọ wọ wa ìntẹ́bì rẹ bá fi náà tọ́lọ ń pè ẹ̀ níyà àmà rẹ tó pè ẹ̀ ní bàbá àmà rẹ tó fi ìbí so yípọ̀ kìí sáà máa wọ́n máa dájọ́ wọn ń tẹ́yìn alákọ̀wé ìdẹ́ máa ṣe náà pèdè àti tí mo sọ́jọ́ ní ẹ̀yìn náà nílẹ̀ sọ pé ẹgbọ́ wá sí tẹ́lọ̀ bá tẹ́mù tẹ́kù yọ ẹgbẹ́ owó ti yé owó fámìlì yìí ọjọ́ ọ̀tún àwẹ̀ ọjọ́ ọ̀lẹ́yà adẹ̀ ní ìsinmi owó gbà yẹn dáàdì wá yes ní ti máa máa ṣe ibọ̀ lọ bọ́lọ̀ ń bẹ́ ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn kọ́mọ̀ jẹ́wà kó bí kẹrẹ o kásì sọwọ́ tí ọ̀sán bá ń máa nǹkan pípọ̀ in tí ò ní rọrùn àti sí ẹ wí sí ń pariwo òbí ẹran tí ẹgbẹ́ bọ́ọ̀n dáhùn àpọ̀ wọ́n máa gé ọ bọ́ọ̀n pa lẹ́rìn wọ́n máa pọ́ lẹ́kún ṣùgbọ́n ọlọ́run ló ń fi kẹ́ bẹ́ẹ̀ náà ó fi kí ní bẹ́ẹ̀ ó fi kẹ́ bẹ́ẹ̀ àwọn wọn ń pe ànábì Ismail ní bàbá àwọn ṣé kẹsì bàbá wọn ni ẹlòmí ọmọ sọ lójú ọmọ rẹ̀ wípé sísá ọmọ yìí kẹ́ fọ́mú o ọmọ tẹ̀lé ilé wọn pẹ̀lú tẹ́sán ọ̀rọ̀ ìgbésí ayé mi o hmm. wàhálà lánàá o ilahan wahida ọba kan ṣoṣo òun lọ́lọ́wọ́ báyìí wa nahnu lahu muslimun a sì jẹ́rìí wípé kò lajuwọ́ jùsẹ̀ lẹ́fún bẹ́ẹ̀ ṣe ń kírun à ní yé máa kí tẹ́ẹ̀bà sí máa bàbá bẹ́ẹ̀ ṣe ń gbáwẹ̀ bẹ́ẹ̀ náà láti máa gbà in tó lọ wí òun náà láàmà sí ọ̀sọ̀ wà ní tíkà ummatun ikọ̀ kánú àwọn èèyàn ni ó mọ̀ ní ìjọ ńlá kan ní kọ̀dìkọ́lá ti ẹ̀yìn yẹ̀wúdí sẹ́ẹ̀mọ̀ pé wọ́n ti lọ làhámà kásábàtì kéèyàn máa sọ wípé iṣẹ́ tàn bàbá àwọn ṣe ni ó bò wà lìjẹ̀ náà ẹni tí ò ní láàkẹ́yìn àwa wíta ìwò ẹwà alẹ́ màá rí fi èmi ẹ̀ jà àwọn ẹni ọlọ́run bàbá àti ọlọ́run ìsìlámù ọ̀bàdàn bàbá yín ló mú ìsìlámù ọ̀bàdàn iná ni ọmọ ṣe ń dá òsì ibi abadé ká má kírun kankan fọ́nà ọ̀hún náà bàbá àti kí fún wa a wà ní ìta níwọ́ ọlọ́ni tílíkà ọmọdé ọmọdé ọlọ́tí láhàmà kásábàtì gbogbo tí a ṣe gbalada rẹ̀ tún wọ́n kò mọ̀ kásábàtì ń tẹ́ ẹ bá ṣe ẹ̀yìn lẹ́ni ìfẹ́ àwọn ìwà kún mẹ́rin bẹ́ẹ̀ alùsùn wal jamaa kọlọ̀njẹ́ atán sí orí bẹ́ẹ̀ tí a bá ní alùsùn náà àwọn tí ń tẹ̀lé jọ́ àná nàbí wal jamaa tí wọ́n sì darapọ̀ mọ́ àwọn jama àwọn jama wọn àwọn sọ̀hábà àwọn jama àyà gbogbo ẹ̀ bá ti wá ń ṣe tí ànábì fi wọ́n sórí rẹ̀ òun náà ti wà pẹ̀lú àwọn jama àyà àwọn ní gbogbo sẹ́tọ̀ nàbí àdámà bá ń ṣe òun ló ní ẹ̀san rẹ̀ ìntọ́ bá ń bẹ̀ fábí fábílì min Allah pẹ̀lú ọlá ọlọ́run ló fi ṣe kò ń gẹ́ kọ́ máa ṣe in tó bá jábùrú sí ọwọ́ rẹ̀ fábí adìlì pẹ̀lú déédé ọlọ́run lè ṣe toró ní nǹkan méjì òun náà ni alùkúdúrọ́tù wàlì ìrọ́dà kéèyàn lágbára láti lè ṣe nǹkan àti kéèyàn ò gbèrò nǹkan tí méjèèjì bá ti pé sí yàn la èèyàn ó jẹ èèyàn ó ṣèṣe lórí tí yàn bá ṣe àbọ̀ bí èmi àti ìsìn wà ní ìsìn káwá gbọ́ wípé gbogbo ẹ̀ máa ti kírun o lẹ́kọ̀ọ́ wọn ni wọ́n máa fún ọ lápò lálùmí kọ̀sọ̀kọ́ta lẹ́kọ̀ọ́ lọ́bẹ̀ mẹ̀rẹ̀sìbáàrùn kò sí ẹ̀kẹ́ kò sí ọ̀rùn bí i kí ọ̀n pé wọ́n sì ní gbogbo ẹ̀ tí ọ̀bá lè wá gbà àwọn èèyàn lẹ̀tọ́ bí ìdọ̀lá kò lè rí mùsùlùmí àkàmọ́ lẹ́kọ̀ọ́ lápẹẹrẹ ẹ̀rẹ́kùn èròǹgbà ń ah! kí n sì lọ gbà wọ́n lẹ́ kò sí kú wà iṣẹ́ yìí ò ní ṣe é ṣe agbára máa ṣìwà ń gbà mí tí ó ní ṣe rògbà tí ó bá tẹ́gbàrà bá wà tí ó bá ṣe rògbà iṣẹ́ ò lè tọwọ́ ẹ̀dá sí èmi àti ní ìsìn alágbára àti fa omi nínú kànga àbáràgbà kànga mẹlẹgbẹ wa mi ṣùgbọ́n wọ́n àsìlá ń gbọ́rọ̀ báyìí kọ̀ọ̀sẹ̀ ń tó ronú pé jẹ́ ń lọ fami ní ìsìn káwọn èyí ìsàlùwàlà tó bá dásìkò magribi àìríro kò lè múṣẹ́ sí ìgbèrò jẹ́ ń lọ gbọ́ wá sí orò owó ọkọ̀ wà àbólè rìn lọ́bẹ̀ àlàáfíà tó fi lọ́wà ó lọ yóò sì sí lórí iṣẹ́ tó jẹ́ sí orí fàbí fàbí min Allah ó jẹ́ sí àbúrò lọ sí fàbí adìlì àwọn jàbàrí yà wọn nílà fali insan majiburu la amali ọmọ nabi adama gbogbo ti ń ṣe òun kí n lè ṣe fún rẹ ọlọ́ọ̀ni ń tì í ṣe ń tipátipá ọlọ́ọ̀ni ń ṣe kí ni ọ̀rẹ́ ní ń tì í ṣe tipátipá kí wàá lẹ́fẹ́ fi wé wàá wọ́n ní kọ̀tà ṣe ewé náà táwọn fẹ́ ń gbé sìn tí ń gbé sọ́n tí gbé sọ wo ewé kọ́ sí báyìí ìwà fẹ́ ní ìdàlámù ọlọ́ọ̀ni ń da aláàmù sọ òfin yẹn yìí lọ́dọ̀ tàwọn àwọn olùmọ̀ pẹ́ nìkan ni ó yẹ máa gbẹ̀rẹ̀ lẹ́sẹ̀ àwọn ọ̀dàríyà àti mọ̀rọ̀tẹ́sílà wọ́n ní al-insan khaliqun li af'ali wọ́n lé èèyàn gan ní dáṣẹ́ tí ń sí fún rẹ̀ iṣẹ́ rẹ̀ ẹ̀dá tí ń dá fún rẹ̀ ni ọlọ́run kí mo ṣe òní ṣe ń torí bó ṣe dáadáa ó ṣe é bọ́sà ìdá kọ̀ọ̀kan lọ́hùn ṣùgbọ́n kí ní ìsábà máa ń takò làkàyàwó yìí wípé ó gan àwọn alùsùn náà sì máa sọ tán náà sọ wọ́n mọ̀ wá sọ pé ẹ bá ṣe dáadáa pẹ̀lú àwọn ọlọ́run lè rí ṣe ẹ bá ṣàyídá pẹ̀lú déédéé ọlọ́run ẹ máa pinnu déédéé yẹn ṣàyídá yẹn pè déédéé ṣé bọ́ọ̀lù lójú ó ṣe àwọn àfáà ní ìdáhùn bẹ fún jàmáà gbogbo wá sí wáyé alihamudulilayi kò sẹ́ni tó jẹ́ pé aṣọ kan ló nínú wa kò sí ẹlòmíì lásọ márùn ẹlòmíì ní mẹ́wàá ẹlòmíì lógún ẹlòmíì ní ọ́ndrẹ́dì ẹlòmíì jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nínú aṣọ ìmí àmọ́ ìwòyànjú míì lọ téèyàn wà á tẹra mọ́ wọn ni lọ́rùn ìyànjẹ́ ọjí mọ́ ó tún wọ̀ Sunday ẹnìkan wá ní àfẹ́ wa ẹlẹ́sẹ̀ ni oníkìlódé alábùsí ni pàpà gíní yìí brown ṣé ẹ mọ̀ pé láti jọ ọdún tẹ́ ẹ ti wọ̀ ẹ ìwọ̀ nísìnyí kí lẹ̀ ń wí bí gíní white tẹ́ wọ́n dojúmọ́ gbogbo aṣọ òkú tẹ́ wọ̀ ẹ̀ wọ̀n sí báwọn oríṣi ní nǹkan rẹ̀ afọ́mọ́ wò pé nínú ṣé kì í bẹ́ẹ̀ sálárò olùwọ̀n sálárò ẹ̀yin náà dájọ́ rẹ kẹ́ ẹ sọ bí mẹ́wàá wọn dẹ ọ̀gá wọ̀ ẹ dàkún sí ọbọ̀là kẹ́ ìmúkẹ́ni kan sọpọ̀ lápòsí náà ti ń ṣe bẹ́ẹ̀ láàrin ara wa nù o bó wa ni ti dà bá sàmáwá ti rà nítorí gbogbo nǹkan ah kò clear pé ẹ̀gbọ́n táwọn àgbàlagbà wí ni wọ́n ní bó ti wù mí ní ṣe nǹkan mi kò yí padà wọ́n sì gbá àfóní nǹkan bẹ́ẹ̀. èyí wù mí èyí ó wọ̀ bó tiẹ̀ jẹ́ pé ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ kì í ṣe ń tá máa fi wéra wa subhanahu wa ta'ala. iṣẹ́ tí a ń ṣe àníàní. tọ́yì sí wọ́n wá lè bi ẹni tí ń bẹ lẹ́yìn nípa sẹ́ntí ń bẹ ń wájú láà ṣùgbọ́n wọ́n lè bí ẹntí ń bẹ ń wájú nípa sẹ́ntí ń bẹ lẹ́yìn gẹ́gbó sí wọ́n rádìí ṣùgbọ́n man sanna fil islami sunnatan sayyi'ah gbogbo ẹ̀ bálà náà búnú ẹ̀sìn táyì wọ́n bá ń fi ìtọ̀ wọ́n bá tójú ọ̀nà bú nǹkan dáràn o gbogbo ẹ̀ bá bá tójú ọ̀nà náà yóò wọ́n dáràn yóò tó wá kú ọ̀ràn lórí ẹnì kọ̀ọ̀kan wọn déédéé rí ọ̀ràn tí a dá ìhun ló gbígi àdẹ́wò tó wá sòèso àlùbá gbogbo ẹ̀jẹ̀ ń bẹ̀ bí ẹ ṣe yóò tó bẹ́ẹ̀ ló náà ti dára ahán awárìbí àlọ́ asọ̀sọ̀ yìí pé wà kọ́ọ̀lù kúnù òhúdẹ̀ náà ọ̀nà sọ̀rọ̀ tààtàlù tẹ́ ẹ bá ti rí hàn yẹ̀wúdí wọ́n ní ẹjọ́ ọ̀bájọ́ mẹ́sẹ́lì kọ́mọ̀sí máa ṣe ń ṣe kó náà máa pẹ̀ẹ́ká gbogbo àgbáyé jẹ̀mọ́ ṣùgbọ́n ìmọ̀ tí ń sáwà mùsùlùmí àwọn kírísítẹ̀nì sọ pé ilẹ̀ ń pààyàn kì àwọn ará tí ń pariwo àwọn ìsẹ́lì tí ń lera wọn mọ́ wàláì gbogbo wọn sì mọ̀ wípé táwọn sí ọ̀dà àwọn lẹ́gbẹ̀ẹ́ kan bí ń jòrò chọ́ọ̀chì kan bẹ́ẹ̀ ọ̀ gbàdúrà ẹ̀mí sọ fún mi wípé kí àdúrà yìí kó máa jẹ́ ti gbogbo ẹni tí wọ́n ti gbà tọ́rí ẹmọ nǹkan o la sì lè wà ní mọ́sálásí táàrẹ̀ tí ọjọ́ pé gbogbo bó ṣe di tó di ọdún bí ẹnìkan ló gbé sọ́wà kódà kọjẹ́ gbọ́ ọ̀lídé ègún náà olúwa ní kí n sọ fún ẹ wọ́n ti lo ìràwọ̀ rẹ níbi tí ẹ ti gbẹ̀ tọ́ bẹ́ẹ̀ kọ́ ni ṣé wọ́n mọ̀gbà tí wọ́n sọ aṣọ náà sí ẹ aṣọ tí wọ́n fi gba ìbàdíkà ara rẹ wọ́n sọ aṣọ búra sí ọ aṣọ dànù wọ́n pè jọ́nà náà ṣùgbọ́n aṣọ àdánwò ni ìwọ lórí wa ní kí n dojú àdúrà náà kọ gbàdúrà. gbogbo orí rẹ wọn kó wọn kó lọ sórí ọmọ wọn sọ wa burúkú gbọ́dọ̀ wọn ni ẹ̀bẹ̀ bílẹ̀ gbẹ̀yìn wọn sì wò sùn wọn fi ba tiẹ̀ jẹ ẹ wá wo ẹni tó jẹ́ pé ń rápálá ní gbèsè ayé tí ètí ìjọ tó sì gbọ́dọ̀ bọ̀dá rẹ dàgbà àbáǹtì rẹ. ọlọ́run wa ní káwọn máa bọ̀dá rẹ ọ̀dà àbábùrò màmá rẹ̀ àbẹ́gbọ̀n màmá rẹ̀ àbábùrò àbá rẹ̀ àbẹ́gbọ̀n àbá rẹ̀ àbí kóńtò tẹ̀ wá jẹ́jẹ̀já àfà àtọ́jẹ́ ni ọlọ́run wàlá ilé kí n dà wọ́n da ìlú wọ́n dà lúró wàlá ìwọ́n da ìlú ṣùgbọ́n wà lúgbọ́dọ̀ lọ́sùn bára tààlà wípé wàláyé ń bẹ̀pẹ̀lẹ̀ sí ká ní a flashback síbo sí August 31 1980 tí omi alẹ́ ṣẹlẹ̀ bá náà August kìíní o. 31 1980 ọjọ́ Sunday lọ jẹ́. mọ́sálásí ńlá kan bẹ̀rẹ̀ ní ojú ògùn pàwọn níbi oríta chọ́ọ̀chì kan bẹ lójú odò nígbà wọn kọ̀ chọ́ọ̀chì wọn kọ́kọ́ rí pílà pílà pílà pílà wọn wá dẹ́ẹ̀kì orí ẹ̀ wọn wá kọ́ chọ́ọ̀chì lórí omi ń gba abẹ́ lọ wọ́n ń ṣe ẹ̀sìn wọn mi mọ́sálásí wá wà bí ìfònàlọ́ tọ́takété nígbà tó di pómi ìpọ̀ tí ń gbé ọ̀rá tí ń gbá sọ tí ń gbá pò gbé nkankan ń gbé sí abẹ́ chọ́ọ̀chì gbogbo ẹ̀ ti dí omi wá jáde síta ń wọlé igbá ń wọlé àwò ó fi wọnú mọ́sìkì náà tí ó sì yẹ kó débẹ̀ ta ni gómìnà gbà náà Bọ́lá Ìgè gómìnà wa wá bẹ̀ nígbà tó lọ́ra ó gbọ́ bẹ́ẹ̀ ó ní kí wọ́n máàkì chọ́ọ̀chì yẹn làwọn kiri ó bá yarí wípé ìṣẹ́sẹ̀lẹ̀ ìṣẹ́ oníyàn tí wọ́n bá máàkì chọ́ọ̀chì kí ló dé tí wọ́n ní wó mọ́sìkì náà méjèèjì náà tó jẹ́ lé ṣe bí mọ́sìkì ọ̀sẹ̀ bọ́láàkì sọ́bà ṣùgbọ́n wà lọ́ọ̀hì lẹ́dí ilẹ̀ ilẹ̀ wa lọ́dọ̀ tèmi plan walking in ta kó wọn in sọ wípé chọ́ọ̀chì òun lọ́sẹ̀ nígbà tó mi ìkú gbogbo náà jọ rí mọ́sìkì yẹn ṣe bí àyè omi ó sì tàkété sómi kèsì ìṣe mọ́sìkì nìkan ni omi wá ọwọ́nú ayé àwọn mìíràn táàsì ní ìwọlé báyìí wọ́n ní nó ìjẹ̀sílẹ̀ ṣẹlẹ̀ báwo wàhálà ṣẹlẹ̀ o táwọn sọ nígbà lọ́wọ́ ṣẹlẹ̀ ṣé bí n ta àwọn ọ̀nà bàbá wa ni pé ìka tó bá ṣẹ̀ wallahi alladhi la ilaha illa huwa ní òjì ọ̀pọ̀lọpọ̀ gbọ́njú bá pé mọ́sálásí bẹ́ẹ̀ mọ́sálásí náà sì ni mọ́sálásí bàbá wa tí wọ́n máa pè à tí wọ́n máa pè ní àfẹ́ẹ̀sìn ọlọ́run obìá wọ́n wò lónìí mọ́sálásí sọ́sẹ̀ ṣùgbọ́n ó jẹ́ plan work táwọn àfihàn plan work kí lọ́gbẹ̀yìn náà èyí tá a bá kò náà plan work ajẹ́pẹ́ náà ní à plan kú rẹ̀ wàláhì wàláhì ẹ̀sán bẹ̀. tó ti bẹ́ẹ̀ tí ó sì mùsùlùmí lù ṣùgbọ́n gbogbo ẹni tí a fún ní oyè tí a ń kì í kí ẹ̀sìn gbogbo àwọn tí a fẹ́ bẹ́sìn jẹ́ tọ́jẹ́ wípé fún lẹ́yọ kan kó fi máa tó bòròbòrò one million ni wọ́n wá mùsùlámù wọ́n sọ dẹ́díẹ tọ́pa ẹyin 13 tọ́kọ̀ wá pánjọ́ kejì wọ́n sì sẹ̀kú ọmọ bóde lọ́kọ̀pá ẹ̀rákọ̀ọ́ta ní ọmọ wọn ọmọ wá pákàkì wọ́n sì tó wọ́n ẹnìkan bèèrè ìbéèrè kan bí a ti ń bọ́ òun lọ sórí odò àwọn ẹran òun wá rí tí wọ́n ra pa màlúù báyìí bẹ́ẹ̀jẹ̀ sì tọ́ díẹ̀ báyìí wọ́n kọ́ bí ó sì kan báyìí tó mi ń bẹnu ẹ̀ wọ́n wá ti rẹ̀ ni wú a sì kí ní dáwàlá súyàlẹ̀ àwọn tí wọ́n dìde tí wọ́n jẹ́ ẹ̀ntọ́gbẹ́sìn lọ́pẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ni àwọn kan dìgbò mímú àwọn kan dìgbò bẹ̀mú àwọn kan dìgbò gàmú ọ̀tá gan tí ẹjọ́ fèsì ẹ̀mí wọn ọ̀pàpọ̀ báwọn wàláhì wàláhì in tí ò tí ìjẹ́ kí mọ́sálásí méjì ò dojú ìbàkọ̀ra wọn wípé ẹgbẹ́ tàbí Nàìjíríà kì í lágbára wọn national level tó ti lágbára tí influence ìjọba wà láàbà tó dojú ìjà ìbẹ̀kọ̀rọ̀ ní mọ́sálásí sẹ́ẹ̀sẹ̀ bí lẹ́yìn táwọn yẹn ń ṣe ni kápọ̀ ti débi bẹ́ẹ̀ tààtí ní tmc ní spíkà tàrọ́mùnù ní senate president kíríkà ní kíríkà wọ̀ sásọ̀ wà láyẹ̀ ti mà wípé kìí ṣe islam gbogbo lọ́pọ̀lọpọ̀ àjọ́nsìn intan difendi on la difendi a inú wa dùn pé bílẹ̀ bá tó ti sú lónìí a tó ti súnmọ́ níbo sàárè à ń wí lọ ti àná pàdé ọlọ́run à ń wí lọ díẹ̀ díẹ̀ táyì pàdé ẹ̀rọ tilka ummatun qad khalat ṣùgbọ́n gbàtà àwọn yahudi ní yahudi làwọn lọ́sọ̀rọ̀ àwọn yahudi ọ̀nì ẹ̀wà àjọ ìwà in táwà ń ṣe ìlójú ọ̀nà ẹ̀yìn náà máa pàrìn káàkiri àgbáyé wọ́n pa àwọn èèyàn mẹ́ta kan ní jẹta wà láìnú èèyàn ọba jẹ wọ́n fèsì wọn báyìí pẹ̀lú bàn àwọn bíi seventy four òní wà lá ní wọn ò kún wóye àwa wíjà yìí wọ́n ní wọ́n lọ jí wọ́n jésù lẹ́ẹ̀mẹ́ka jẹ́jẹ́jẹ́jẹ́ lóso wọ́n lọ lẹ̀kọ́ mọ́ ìṣúná wálẹ̀ kò mọ́ wọn padà gbogbo ẹ̀ ń bá sọ ó kò nù ìyẹ̀wò dín pé èèyàn seventy four lójú ẹsẹ̀ pẹ̀lú bàn kò sì bọ́ bá àwọn pàgbé ẹ̀rọ lójúmọ́ o ní nàìjíríà yìí ti kiri ó ti ń bu yìí Boko Haram tẹ́ pé ìyẹn ten thousand gbogbo ayé lọ́wọ́ àpéjọ sáàyè kẹ́ láti wá sí lọ́sùn bánà dáálá àti inú mẹ́kà o àti mìíràn o èèyàn two thousand gbogbo ajé yìí kọ̀tìlá náà gbogbo ẹnkúnnú àlìjẹ́nà yẹn lọ wà pọ̀tílákùn fi náà tó ń ti bẹ́ẹ̀ wọ́n tó ń yọ́yìn wọ́n yọ́yìn lójú ikú ẹwà lọ́rẹ̀ náà tẹ́ ẹ bá ti ara àfá àti ń sọ bó sì yẹ kórì gangan wọ́n lè lè ìfẹ́ dàlú ní o torí wọn ọ̀fẹ́ tí ọ̀là bẹ́ẹ̀tì abẹ́dẹ̀ kájọ máa sọ bá náà pé àwọn ẹlẹ́sìn kejì òun ló ń wọ́n ra wọ́n rẹ̀ ẹ̀yìn máa ṣe yàwùdí àwọn kan ní àná sọ́rí ọ̀dà o kìrìsìtẹ́nìtì ni a máa ṣe ọlọ́run ní wàláhì mọ́ wọ́gilé tí ń jẹ́ yẹ̀hùdíyà mọ́ wọ́gilé kìrìsìtẹ́nìtì kúlbẹ̀lì mi lẹ́tà Ibrahim hanifa nígbà níbi sọ fún wípé ẹ̀sìn tẹ́mi ń sìn irú tọ́lọ̀ ń fi ànábì Ibrahim sórí rẹ̀ hanifa má ìlànà àn jẹ̀mí àdìyàn ìlànà Islam torí tí wọ́n bá ní hanifa rọ́jùn kéèyàn ò yẹra mẹ́ìlù ni hanifa mánàmánà ẹ̀ ń tọ́jẹ́ pé gbogbo ẹ̀sìn pátá lọ pati wà máa kana min al-mushrikin bẹ́ẹ̀ sì ni anabi ibrahim kèésì ọ̀sẹ̀ bọ́ kí ló fà tó lọ́n fi fi ọ̀rọ̀ ń parí ẹ̀ nítorí wípé yahudiya náà ń mìnà ṣíríkì ìrẹ́kánù rẹ̀ bọ́ ni ẹ́ nasraniya christianity náà mìíràn shirk ìran kan ọ̀nà ẹ̀bọ ni wọ́n. jama'a wàláyé ẹ̀yin mùsùlùmí wàláhì wàláhì ẹ̀yin lẹ níyè lọ ó ní kílódé tẹ́ fi ń sọ báwọn a sọ díẹ̀ a lọ skul a bẹ̀rẹ̀ gbèsè ayé lórí a b c d e f g h lọ sí parí ó di gbìyànjú sọ fún wa pé what's your name my name is kinikan how old are you kinikan where do you live kinikan kankan wa ọ̀dà àjọ wa kàwé wọn amọ̀túnmọ̀ ìbò tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tí wọn kọ́lẹ̀ náà rè ń wà jókòó sáà nílé o professor mathematics professor in english dókítà alábẹ kankan ẹnì kó tó ṣe wà dó wájú wa yóò tó máa wá ṣe tú èbó fún wa láti máa bá a sọ lóba yes wọ́n wá ní kí ló débi ìṣẹ́bẹ̀ wọ́n nítorí pé ẹni tẹ́mì mímọ́ bá kó síla ní ló tó lè mọ̀ túmọ̀ wé ìṣẹ́ ọkọ̀ léèbù. gbogbo ìwé tó yọ sà. wàláì wọ́n sì máa bẹ́ẹ̀ lómi ìsọ̀rọ̀ yóò tó máa sọkún. jàmáà wàláì lẹ́ni yẹn lọ. wọ́n máa kánà mi mùsùlùkì ajẹ́ pé tí nǹkan kan tó jẹ́ bọ̀ ọ̀bàrún lára àwọn eléyìí ọlọ́run ò ní dá nàbí Ibrahim fàyọ báyìí. ọlọ́run wá ní ànábì ń kọ́ ní tọ́ sọ fún ẹ kúlù àmẹ́nà sàhí àdàrọ̀ fún àwọn fíríkọ̀ ọ̀bú tí wọ́n máa sọ wípé àlìmánu má tẹ́kọ̀dọ̀ wọ̀ kọ́lù ìntẹ́mi bá ti gbà pé sọ́nà ń bẹ ọlọ́wà fẹ́nu ẹ̀sọ́ jáde àbáṣẹ́ ọlọ́ngbọ́ ọ̀nà àìmọ́ ọlọ́run wá dé ìsì ọ̀rọ̀ padà sí àn wípé kúlù àmànà ẹ̀dá kù sí ànàbí ọ̀gbọ́lọ́gbọ́ ni sọ́rọ̀ wá tọ́lọ̀ sọ́rọ̀ yìí wọ́n sọ abẹ́ ọ̀gbọ́lọ́gbọ́ ni ọ̀gbọ́lọ́gbọ́ ọlọ́run wá ní in ti ń jẹ́ ìmánì ìmá wà nù ọkàn tóòtọ́ ìrìtìkọ́dùn bìlkọ́lù èyí ó fi ọkàn dìmọ́lẹ̀ pé ọ̀kan sọ̀rọ̀ lọ́wọ́ bá yóò dé sálẹ̀ ọkàn mi báwọn wà kọ́lù bìlìsáàn ọ̀ wà fẹnu wíbóde wà ámàlù bìlìjàwárì a máa wá fi borí kéríkì ara ṣiṣẹ́ tọ̀ ọlọ́lọ́run wa ọ wá wíbọ́dé mọ́díàwù bú ni àwọn fàlásífà ní adalẹ̀ káta ní o àwọn fàlásífà wọ́n máa pé iná ní kálá máa lálífù àdíwá ìnàmá إن الكلام على الفؤاد وإنما جعل اللسان على الفؤاد دليلا جعل اللسان على الفؤاد دليلا جعل اللسان على الفؤاد دليلا جعل اللسان على الفؤاد wọ́n ní kí wọ́n alátẹ̀yìn àfa àtẹ̀fẹ́mọ̀ àwọn èèyàn tí wọ́n bá ní ọ̀rọ̀ gangan tẹ́dà sọ tá a lè gbà lọ́rọ̀ ní tí bá ń bẹ́nu ọkàn rẹ̀ ni kò sí ìgò nídìí kan fáwọn sọ bọ́n máa wulẹ̀ jù ọ sọ̀rọ̀ ọgbọ́lọ́ngbọ́ báyẹn ó ti fọkàn sọ. إن الكلام على الفؤاد وإنما جعل اللسان على الفؤاد دليلا ọ̀kan wá ń bẹ́nu àwọn èèyàn ọ fẹ́ fi àfá àálùsúnà sí yẹ̀yẹ̀ àfá nǹkan ọmọ ń kí wúlọ́ ọwá ń kọjá lọ sàlámà aláìkùn àfá alùkùrà ní ọgbẹ̀lẹ́ à sàlámà aláìkùn àfá sàwọn òwò ní ọkà mọ́ sàlámà lọ ọkà padà bìrì ní ó ní ìrẹ́ o wọ́n mọ̀ pé dandan ní kéyọ̀dá sàlámà lásàbẹ̀sẹ̀ wọn ọ̀dá yóò afáwọ̀ ni à ẹgbẹ́ lórí ni mọ́tò dọ́ ọlọ́ ebi ti dọ́ ọlọ́ olùdọ́dọ́ ọ̀nà à ṣe bí mọ́ bí àbù yìí ni wípé ọkàn lọ̀rọ̀ wà mo ti kọkàn dáhùn làbá bá kọrin fún pé ṣe bí tẹ́ mọ́ sọ ni pé iná ní nù àlàlí fún قتل اللسان على الفؤاد دليلا جعل اللسان على الفؤاد دليلا جعل اللسان على الفؤاد دليلا ní gbogbo ọmọ kí wọ́n bá gbẹ̀rí kékèkékè ojú tí kò mbẹ̀ ni ẹsẹ̀ wọlé ó sì ní máa dá àsálámà ó sì ní tẹ́yìn gbà nú ọ̀rọ̀ láyé tẹ́ ẹ gbàgbọ́ ilé tí àbá fọkàn sọ kọ́dẹ̀ tí ń bá sọ ìbá àmọ́gbọ̀ ẹ wọ̀rọ̀ ọbú ẹwọ̀rọ̀ ọgbú ṣé ẹ̀mọ̀ páyé kò ní nítumọ̀ bẹ́ẹ̀. àgbọn tó ti ń sọ àwọn aṣọ fún yàrá ta pé olóòdì ni ata à ń kọ́ bàtà olóòdì náà ló dáa olóòdì ẹja olóòdì tó sọ náà ní kò nídìí ẹja wọn ti dàrú ẹ lápòlá lórí. àwa bọ̀ àṣàwa ni mo gbà pé gbàgbọ́ tòótọ́ ṣùgbọ́n ẹ wí bóde kúrú àmì náà anabi dáàrọ̀ padà èmi ọlọ́run wọ́gi lé kò sí ti ń jẹ́ sí jíú sí ti ń jẹ́ christianity kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wàláhì wàláhì alábòsí láwọn èèyàn yìí o in tí anabi Ibrahim tẹ́ ń pè ní Abrahamu bá bẹ̀rẹ̀ sí in tó ṣe kọ́ ní ẹ̀ sẹ́wọ̀n amanna billah sọ pé àwa gbọ́lọ́ngbọ́n tà wa wàmà unzila ilayna àti tó sọ̀kalẹ̀ fáì alukur'an rèé wàmà ọ̀nzàlẹ́yìnà wà sunnata rasulillahi sallallahu alayhi wa sallam àti ntí ànábì fi túmọ̀ qur'an fún wa. wàmà ọ̀nzìlà ilà ibrahim àti ntọ́lọ̀ nsọ̀kalẹ̀ fún ànábì ibrahim sẹ bọ́lá sọ fún sàsàrà wípé suhufi ibrahima wà musa wà ismail ọlọ́run sọ tí àkàlẹ̀ fún ismail àmà túmọ̀ àgbàgbọ́ wa ishaqa ọsọ fún anabi ishaq wa yaqub àti anabi yaqub wal asbat tá àwọn wọlé asbat èdè lọ́rọ̀bá gbàsùn gé tí a bá ní síbútù síbútù bí kẹsì sin ọmọ ọmọ èèyàn síbútú yẹn nìyẹn jẹ́mùmání àsìpáàpù àtúní sábìtù sábìtù ó ní tàtà búrú kí nǹkan máa tẹ̀léra wọn àwa ní sábàtù igi ni a máa ń pè bẹ jámù igi ni tó pọ̀ ṣùgbọ́n ẹyọkan rẹ̀ ó ní sábàtọ̀ tẹ́yì níbo ni o ti wá mú ti àsìpáàtù àwọn eléyìí àsìpáàtù ìjámù ni anábìyàkú ó bí ọmọ ọkùnrin mọ́kànlá kílẹ̀ rí wa méjìlá anabi yusuf ó sì kejìlá wa àbúrò rẹ̀ àbí ó sì kejìlá kápábò rẹ̀ làbí kan tí a ń pè ní baniyamin anabi yusuf ní a'udhu billahi minash shaitanir ya abati inni ra'aytu ahada ashara kawkaba mo rí ìràwọ̀ mọ́kànlá ta ló ìràwọ̀ tá a bá sí òun náà màláwọ̀ tó rí ọ̀nà tó sì rí jọ́nà lọ́n ní ọmọ bàbá rẹ̀ wà ṣámsà wà kọ́mọ́rọ̀ rọ̀ àìtù wùm lé sáàgìdì mo tún rí oòrùn àti òṣùpá tí ó wọ́n ń balẹ̀ fún mi ọmọ ẹdún mélòó ni ànábì Yusuf wà nígbà tó lálàmù kèétí balaga ó jẹ́ àmà wípé ọmọ èké a máa lálà ó sì rí bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn kọ́lá fẹ́sẹ̀ lónìí anabi yusuf wa ń sọ tí ń sọ anabi yakubu tó bí anabi yusuf àtàwọn ikhwari láàrọ ọmọ kọ̀ọ̀kan láàrọ ọmọ kọ̀ọ̀kan ìdílé ńlá ní ẹni ń bẹ kí wọ́n máa kí ọmọ bíi 60 mẹ́yọ lọ́nà méjìlá báwọn wọ́n wá pọ̀ ṣùgbọ́n sírí ni wọ́n tá a bá pè ní sábàtọ̀ tíjà mọ̀mọ́ ní sábàtù igi tó pọ̀ rẹ̀rẹ̀ torí pé ìkọ̀ọ̀kan gí ó tún láì mẹ́yẹ ẹ̀ka tọ́pọ̀ tọ́pọ̀ àtúrígi mi ó tún láì mẹ́yẹ ẹ̀ka tọ́pọ̀ tọ́pọ̀ àwọn ọmọ ànábì Yakubi látòkè àwọn ni Banu Israel jẹmọ́ra àwọn mẹ́wàá lẹ́yìn ànábì Yakubu ànábì Yakubu arísọ̀tọ̀ àsàlám nínú gbogbo àwọn ànábì ọlọ́run pátá mẹ́wàá péré òní tó jẹ́ ànábì tí wọ́n èwà aṣọ ànábì Yakubu lára ìmà àti àbáríkàtọ̀ ọlọ́run bá fún mẹ́wàá ní gbogbo ànábì ọlọ́run àwọn àfáwà ní kátó sọyàn mẹ́sẹ̀lá wá wà ní ìsìn alásùbà àwọn ànábí ọlọ́run wọn pọ̀ ọlọ́run sọ pé mínú ma ń kọ́ sọ́sìn àlẹ́ ń bẹ́ nu wọn tá a sọ fún wa nàbí wọn mínú ma ń lámìnà kọ́ sọ́sìn àlẹ́ ẹnì kẹ́kẹ́ dé ni nítorí wípé tipẹ́tipẹ́ àwọn yẹ̀wúdí wọn máa ka tàwọ́rọ́ bí ìbọ̀rọ̀níyà pẹ̀lú èdè ìbúrú wọ́n yóò fàṣírù náà lè al islam bí àrọ̀bíyà wọ́n máa wá filarọ́wà tún fún àwọn mùsùlùmí ìpè tó lọ́n sọ mẹ́rin anabi wa ni la tusaddiqu ahlal kitab wa la tukadhibuhum kama jaa fi sahih nínú àwọn ọkọ mi àbí tàbí ọ̀rọ̀ yẹrọ tí àwọn kírísítẹ́nì bá ti ń bá yín sọ̀rọ̀ tàbá jù ẹ má pè ń parọ́ ẹ má pè ń sòdodo mushkila wa ni labarin kan ló bá wá bá wa ó ní kírísítẹ́nì tẹ́tẹ́lì tàlélẹ́yìn ó ní ẹnìkan ni ǹjẹ́ wọ́n gbàgbọ́ àbọ̀ gbàgbọ́ ó jù sí ọlọ́ni kírísítẹ́nì tẹ́tẹ́lì Christian Teteli àwọn àfáà ní béèyàn bá nílá tó sì lọ jáde bí n tóòtọ́ kò sí ìbátùnù owó ń tọ́nu bọ́ ọba tó lọ pé náàmù tí èsì ìsànàbí ó pẹ́ tí èsì ìsànàbí lánàbí wọ́n ní kí láàmà sọ amanna billah wa ma unzila ilayna وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم كي أفندت لي بان بنوا والنبيون من ربهم لا نبارك من أحد منهم ولا له مسلمون ìwì kú ìpọ̀ tí a mọ̀ wíwá tọ́yì àwọn ọmọ wà máa ń zin ilà Ibrahim wa Ismail wa Isaac wa Yaqub wal asbat àti àwọn asbatu tí wọ́n jẹ́ mọ́ mẹ́ ẹ ẹ ẹ tí wọ́n pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ àbí Yakubu ni tí wọ́n wá ní fòrúurù tọ́pọ̀ ìkọ̀ọ̀kan wá di kọ̀bílà ńlá ìran ńlá nínú wọn kí sọ pé Yorùbá ó sọ wípé kíníkan wọ́n sáwà pọ̀ bá gbogbo wọn pátá Eh, tọ́lọ̀ ń ṣe ní ànábì nà àgbàwọ̀gbọ́ wọ́n mà ó ti yà Musa wà Isa àti tọ́lọ̀ ń fún ànábì Musa nínú àwọn àrísàmì ńláńlá àti ànábì Isa nínú àwọn àrísàmì ńláńlá àwọn tí wọ́n yé ṣe ọmọ ànábì yàgò nínú àwọn ànábì ọlọ́run àti wọn tí wọ́n yàtọ̀ òun náà ni ànábì Nuh àrísàtọ̀ àsàlámù النبي شعيب عليه الصلاه والسلام هود عليه الصلاه والسلام صالح عليه الصلاه والسلام لوط عليه الصلاه والسلام النبي ابراهيم عليه الصلاه والسلام النبي اسماعيل عليه الصلاه والسلام النبي اسحاق النبي يعقوب مثلا مثلا mo ti dabaa anamsa salam na wá sí kẹwàá sọ́rọ̀ wá túnlẹ̀ wasalam wà rí lẹ́yìn àyòkù nínú àrọmọdọ́mà nàbí àkú wọn ti ń jẹ́ ànábì gbogbo ń tọ́nà fún àwa gbàgbọ́ wọ́n máa kó ti ànábì yúnà min rabbihim àti tẹ́ gbogbo ọmọ ànábì ọlọ́run wà nahnu lahu la nufarriqu bayna ahadin minhum kí awo òṣòpinya láàrin ọ̀kan kan nu wọn ìtumọ̀ ẹni pé fìlì iman gbogbo wọn lágbàgbọ́ ṣùgbọ́n àgbàgbọ́ pé wọ́n jura wọn lọ lápẹ̀lẹ́ lọ́dọ̀ ọba kìí ṣòpinya pé ká sọ pé eléyìí lọ́nà lájú nǹkan sọ o ọlọ́run gẹ́mà má ṣe àfihàn wípé tílíkà rúṣùl àwọn ànàbí èmi ọlọ́run bá mọ̀ sọ̀rọ̀ wọn fi ilẹ̀ ọkọ̀ kan bá àdọ̀hún alàbára àtúgbì fún wọn jura wọn lọ ṣùgbọ́n wọn mùsùlùmí lánàá fún ẹnìkú bẹ̀rẹ̀ nínú àwọn ọ̀pá kan ti ká sọ pé eléyìí lágbàgbọ́ eléyìí làwọn ọ̀gbàgbọ́ lá gbogbo wọn pátá òun làwọn gbàgbọ́ wà náà lọ́lẹ́wọ́ mùsùlùmí àwa sì gbajúṣe sílẹ̀ fún Allah subhanahu wa ta'ala wípé in tó fi rán nàbì sí wa kò náà láàfin máa wá ojú rere in tó fi rán nàbì sí wa kò láàmà sí. a pé àwọn ànábì ọlọ́run pátá díìnù humul islam ìsìláàmù lẹ̀sìn wọn wọ̀nyí ni ìtọ́lá wọn ti ṣàrọ̀ ìhùn kọ́dà kọ̀ jẹ́ wípé òfin tọ́lọ̀ wọn bá fún wọn yàtọ̀ làrẹ́bí fi sọ fi sọ̀hìn ànábì ní nánú máa ṣọlọ àmìyà àwọn ànábì ọlọ́run ọba ìkùtù aláàt kí n tún máa aláàt ó ní gbogbo àwọn ọmọ tí wọ́n pọ̀ tí àwọn wá yàtọ̀ tí bàbá wọn jẹ́ yọ̀kan kí n tún máa rẹ̀ islam gbogbo wa ń sìn ṣùgbọ́n òfin tọ́lọ ń fún alọ́yàtọ̀ lẹ́yìn ànábì Mùsá rẹ́sàsánà ẹni ọba tọ̀ títọ̀ bá ta sílá tó sì fẹ́ jọ́sìn yóò lọ rè mú òkúta yóò máa fi gbu ọ̀ gangan bí títọ̀ títa sílá hùn títí títí títí tí awọ yé èsè jẹ ìgbà ló tó mọ́ ọlọ́run sí nígbà tánà bíbi ọlọ́run bá wà fún mi tòun ti bẹ́ẹ̀ náà ẹlòmíì ò tó tọ́kùtù ní tábà táwọn kan sì ti lo òkúta rí lálágbó sẹ̀jẹ̀ tó o sì gbọ́dọ̀ kọ́bọ́rọ̀ fún mi sàn jọ́nà lọ. tí ó bò tí ó dègbò. ẹ wá dàpọ̀ bí ó bá wá sọ fún yẹn pé farabalẹ̀ tọ́ o sóní ìdìmọ̀ tó ti mọ tójú wọn kàn. naam naam ìtọ́ àwa àtàsíyàn lẹ́yìn méjì ti sàlẹ̀ tọ́jẹ́ pé bí àmùkúrù gan bá bọ́ bẹ̀ wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti ipa kí ni o àmùkúrù pẹ̀lẹ́ torí bí ó gbà sí náà yé pẹ̀lẹ́ ni bọ́bá sì kàn náà pé èyí yọ sàkẹ́ ẹ̀jẹ̀ lọ lílé èèyàn lábùkúrù pẹ́ bá bá kó àbádàbò ètò àyínú ló gbé nàbà sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe kí ni o èyí tó dájú ni kéèyàn ra fọ́ lè gan báyìí àbọ̀ sábà lọ alákùnbá orí ọ̀nà o lẹ́gẹ́ pọ́pọ̀ tí mo jẹ́ àà ó di padà bí a sàmsì pè wọn náà jẹ̀máà tá a bá wá wo ń tọ́rọ̀ ọba sọ fún àwọn Al-Qur'ani ní ìsìn náà bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tọ́ kàbí bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tí ń lọ chọ́ọ̀chì tí wọ́n bí gbé múlé lọ ẹni lọ sí nítorí kí ni o ìlọ ọjọ́ wàláì mùsùlùmí wà lórí dáadáa ẹ wá fi ọkàn balẹ̀ gbé Allahu ma'akum ọlọ́sọ̀rọ̀ ń bẹ pẹ̀lú yìí wọ́lọ́ àpẹẹrẹ ọlọ́wọ́ bá àti ní gómìnà tó ti bí ẹ́ ṣe ń ṣe kẹrù kí wọ́n ti ń se wọn gómìnà yọ kẹrì báyìí tí wọ́n ń kura mẹ́lẹ̀ ní mọ́sálásí kó e sí rí pé òun lọ sí pẹ́lẹ́ ọlọ́run a sì rí gómìnà rí ó tún mọ́ ọ̀pá ló tún sọ ọ̀pá lẹ́gbàájó kala títún yí lẹ̀ báyìí ẹnu sì ti change padà sí dèrí ìgò ọtí bọ́ra wa kan bẹ́ẹ̀ kọ́lọ̀ fún wọn láti wọ̀tà dára kọ́mọ̀jọ́rọ̀ wọn dẹ̀rù wọ́n lọ rí àwọn kan wá kú dókítà alábẹ̀ ni wọ́n wọ́n wá lọ sí chọ́ọ̀chì ọ̀rẹ́ wọn wọ́n bá wọn lọ wọ́n ní pásítọ̀ wá bẹ̀rẹ̀ sí yìnyẹn ni wípé mr alábẹ́jọ́ tó kú yìí a nínú àwọn tí wọ́n dà pípọ̀ sí olúwa olówà nígbà tí àwọn èèyàn rẹ̀ dé a wípé símẹ́ǹtì wa ti kún mo wá ní a ah! ẹ wọ ààyè fún ní ohun torí wípé tí ọ̀bẹ ìsáyè áyà wú òkú mẹ́ fún iṣẹ́ tó gbé ayé sí ayé rẹ̀ láyà Jésù kan wọ́n yọ àìmọye fúláàtì ń bẹ wọ́n ní ọ̀rí àwọn ìsírè ní mo fọ́nù ọtí iṣẹ́ wo ní àtúwà ìṣẹ́ tí èè tó bá inú ẹ̀sìn Ọlọ́run àtàwọn ọ̀rẹ́ àwọn kejì ọ̀sán lọ bá pásítọ̀ bẹ̀rẹ̀ sí parí gbogbo oúnjẹ sí ká pásítọ̀ ẹ̀dá àwọn náà gẹ́gẹ́ bí ọmọ àjọ ọmọ àjọ bí òyìn dẹ́ẹ̀rọ ojú yìí sọ̀rọ̀ pé àdúrà yìí náà ni àwárá lè mà yìí ẹ̀ ní gbogbo wa tán mínísítà alágbájá yìí iṣẹ́ wo gan ni ẹ ń ṣe tí wọ́n fi lẹ́tọ̀ sí wọn kù fún àti wọn bàdérò kù sìmẹ́ntì àtàdúró fúláàtì tí wọ́n yọ fún aláya Jésù káwa náà lè máa kọ́sẹ̀ lọ́wọ́ pé àwọn pé ẹ̀ka mi sí ẹ̀rí bó ṣe wà ní sẹkítírìàtì tí wọ́n bá ti sọ pé nìkan kò lẹ́bù kan tó kejì onímọ̀ jáwọ̀ títí gbọ̀n chọ́ọ̀chì wípé owó oṣù ẹ̀ ti kú ò fifty o ó ti di eighty o. ẹ wo ṣe tí ṣe tí èyí ráyè láyà jésù. bọ́lá ṣùgbọ́n àwọn wò pé wọ́n mú ti jésù rẹ̀ àyè mọ́sán ẹ̀rọ jésù ti kẹsẹ̀ rẹ̀ lọ ẹni tó ń serú tó tó báyìí pàtàkì síjọ olúwa olúwa ti kẹsẹ̀ rẹ̀ lọ kí ni jésù jíjà sí kí ni ó dání ẹ̀gúsí kí ni wọ́n kàn agbèlè ẹ̀gúsí. lọ́nà sáwọn ọmọ bẹ́ẹ̀ jẹ̀mọ́ wà lẹ́ẹ̀lẹ́ wà lórí dáadáa níbàdàn yìí náà ni obìnrin kan mùsùlùmí ni mùsùlùmá obì máa ń bi irú ìjẹta sẹ́yìn máa pé inú obì ò létí ìlọ́ọ̀lẹ̀ náà tó ẹsẹ̀ bí sísà rẹ̀ wá wá wọ́n tẹ́ máa lẹ̀nu lé wọ́n wá dó lẹ́gbẹ̀ẹ́ tó sí ilé wọn wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ti ká wọn lá ó sàsìn sísà rẹ̀ bóde bí bá tọ́jú bọ̀ ní ah ẹlẹ́mì lọ sọ bẹ́ẹ̀ ìrírí arábìnrin ha ayé rẹ̀ níwájú ẹ̀ àsáwọn ìkíni tí ń ṣẹlẹ̀ ha kí ló fi sẹ́yìn ọmọ olúwa tó nífẹ̀ẹ́ olúwa tó bẹ́ẹ̀ gẹ̀ẹ́ ẹ sì mú oyún ẹ̀dẹ̀ máa ń kọ́ wẹ́lẹ́ ọ̀rọ̀ tó gbọ́rọ̀ wọn lọ lọ́wọ́ tó lọ arábìnrin ẹ̀yin ni ààrẹ ní ò sí mistake ẹ̀yin ni olúwa ló ní sọ fún kí pé kí ni ha ayé kí ló dé ẹ sì mú obìnrin báyìí tẹwàtẹwà yìí ẹ sì fẹ́ sọ́dẹ̀kùn ní fámìlì rẹ̀ wọ́n dúró máa yín ní kùnì ẹbí ló wà ní ìsọ bẹ́ẹ̀ ibẹ̀ ni ẹ ti pé ọmọ mọ̀ nkéwìn lé fún lọ ṣé ẹ ra pásítọ̀ mọ̀ wọ́n sì nà dákú. mọ̀ pé tọ́bọ̀ wá lọ rèé sọ tó lọ rí bẹ́ẹ̀ tí ò bá lọ bá ìsìláàmù lára ẹni ẹ̀wọ̀n tó dálẹ̀. èèyàn bí máa ń ta tó ti bímọ tọ́kẹ̀ ẹ̀ balẹ̀ oníyandejú máa ń kùn. ìrètí ọjọ́ súná. ebó wò fún náà ni lẹ́rìí pé inú rẹ̀ yọ ti ju tẹ̀ntì mẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ hasbunallahu wa ni'mal wakeel jàmá ẹ̀ wá wọ̀ pọ̀lọpọ̀ lé tí a ti bàjẹ́ bá ṣùgbọ́n in tí ń sàmà dùn èmi ni wípé mùsùlùmí ti dákẹ́ jù ẹ̀ sọ̀rọ̀ ẹ tó wá kẹ́ tí bá ń sọ̀rọ̀ náà wá sálásẹ̀ jù ṣe é sí ìhùn díẹ̀ ní ti dín pọ́nkálukú kiri ìsìn kọjá gbé léyìn páyé gan rẹ̀ hàn. kásẹ̀ lé ìrọ̀lẹ́ ayé nílá wa. ọlọ́run ṣàánú wa o àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ń ta amújáde nù kúrẹ́ lórí wípé kò sí ẹ̀sìn tí ń jẹ́ christianity wàláì nínú ìwé tán náà gbé lọ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ jesus kọ́ chọ́ọ̀chì kò sí mbẹ́ iye àtẹ̀wọ́ tó sọ pàápàá láàárọ̀ rẹ̀ ẹni tí ọ̀bàbà yọ ọ̀sán padà kò sí mbẹ́. ètò àgídìgbò ntí bẹ́ẹ̀bẹ́ gan ntí ẹ̀ lọ́wọ́ wò ni ó ní obìnrin tí ọba lè borí rẹ̀ kó sì kí ni ó àwọn kan tó yí padà ní ìsìn wọn ni tó bá fẹ́ jọ́sìn tó bá fẹ́ gbàdúrà sùlúwà ọ̀dà obìnrin wá wà ní ọkọ̀ ọkọ̀ fẹ́ já ọfẹ́ lájẹ́ǹtì ọwá fẹ́ kí pọ̀lọ́ kò sì mú nǹkan kan tí èbò rí lọ sẹ́fẹ̀kọ́ gbẹ̀rún ẹ̀ lọ ni kí èbó mi lọ wàláhì wàláhì ìfọkọlọ sí é lásán ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ninety percent tí wọ́n ti wọnú awo wọ́n wá gbò pé kí ni káwọn máa fi bò ó nígbà tẹ́yìn lè máa sọ wípé Ọbásanjọ́ fọ́mà gọ́ọ̀nà wa ẹni kìrìsìtẹ́nì ni èèyàn sì lọ jó iye ẹbọra ọ̀fọ̀ wúlàdì ìjẹ́ ẹgbẹ́lẹ́nu pásítọ̀ kan kó gbọ́ àgẹ́sìtẹ́ no former president ṣé ẹ bọ́ra gan lè jẹ́ tíyàn lè rí tíyàn lè dúró kẹ́nìkan wá pé ẹ fi mí jẹ ẹ bọ́ra o ọ̀fọ̀ wúlá yóò tún pẹ̀lú kírísítẹ́nì jamaat ẹdúró pẹ̀lú islam yìí o ẹ ní sòro ẹdojú ẹ̀kọ́ lọ́wọ́ ọba anabi wa ń sọ fọ́ méèké níjọ́ náà lọ́hùn tọ́jú àgbà afáàfún alẹ́ ní abúlábìnrin abbas anisa sọ yìí pé yá àgùlá ìbọ̀ ọ̀sọ̀ àwọn ọ̀rọ̀ kan tó ọba ti bọ́rọ̀ wọn òtútù rire ìfàdìlá yàfàdù ìwọ máa sọ tọ́lọ̀ nìkan máa sọ wàláhì ọlọ́ọ̀nì jẹ́ kí ìrà kankan rí ọ ànábì gbogbo ẹgbẹ́ kí àsùnbà àníjẹ́mà ní ìpé jápò lábẹ́sì ẹ ń bá kí àsùnbà ó ti wà ní dhimma ọlọ́run dhimma ó ti wà ní agbo ìsọ náà bá sọ àtàlá ẹlẹ́ẹ̀kejì ìfàdí láti dínú tùjá àkì ìwọ máa sọ tọ́lọ̀ náà fẹ́ wàlẹ́ ọba wájú rẹ̀ àfáà yìí ni tí mo fẹ́ sọ ìṣẹ̀lẹ̀ sí láìpẹ́ obìnrin kan travel wọ́n sì mọ obìnrin rẹ̀ travel ọmọ kan ṣoṣo nínú obìnrin síbi lọ́mọ bá dákú ó ti tó bí wákàtí mẹ́jọ kò sí bí wọ́n táwọn dókítà mi ti pé àfẹ́ fún mi yẹn láàrin ibi ẹ̀ ti sọ ní ẹ̀ sọ lóbìnrin bá ké tó pé ẹ̀ sọ ní ìṣẹ̀lẹ̀ ọlọ́ba mi ò jí ọmọ yìí padà àfi tó bá jẹ́ pé ọkùnrin kan tí ò ní rí lẹ́yìn bàbá rẹ̀ lóko lọ́mọ bá dàbí ìgbà tí a jí ọmọ wà lẹ́wọ̀n máa ń sì dìde lójú ẹsẹ̀. ṣẹ̀wọ́ wọ́n ní ẹni two point five operation kò ní jí ibi tí wọ́n gbà lọ́rùn wà láyìn tó bèrè ìsọ̀nù. ẹ fani la ṣe é lọ́pọ̀ sọ́lọ ni ọ̀kan náà àwọn jẹ́ bí ọ̀rẹ́ wa wọ́n wá ń sùkú wọn ẹgbẹ́ sùkú primary school nǹkan kàmọ́ra wọn wọ́n sàgbà ẹ̀yìn kí mùsùlùmí náà sàdúrà kábà náà fún aládùà lónìí àfáàsà tí sàdúrà lónìí bákan náà olúwa ṣàánú wa o má jẹ́ kí sùkú yóò tú o má jẹ́ nàìjíríà ọ̀dà rú o bákan náà gbogbo àwọn obìnrin tó wà tí ẹ̀fẹ̀ ṣàánú wa bó ti ẹ̀bá ní wóta àwọn obìnrin tí wọ́n jà gbọ́ ọkọ wọn. àdúrà nàìjíríà ṣe àdúrà nàìjíríà ẹwẹ wọn ni kékeré ti jàmbá. sẹ ẹyọ fún náà nílọ. a fi ẹsẹ̀ mi náà ká ló sàmì náà. kí n kó tiẹ̀ dàrú máa ń yàn lọ kéèyàn máa sọ fọlọ́n pé ń yẹn máa sọ ń zina. ìsì àbí àràmù rí bá bí àbùkátà yìí tó kó ní ọ̀sọ́ tẹ̀mítẹ́mi wàláhì mọ̀ ń sọ wọ̀ lọ́n tó sọ̀rọ̀ mọ̀ ń sọ yẹyẹ mi ní fẹ́ dá lẹ́yìn mọ̀ pa mi lẹ́kún ihfadillah àti jẹ́nu tó jẹ́ àkì sọ ọlọ́n wàláhì ọmọ bá wájú ẹ̀mú bàbá ìjọba ti nídìí ẹ̀ sáà sọ wàláhì wàláhì ń bẹ́nu ẹ̀ tí ń gbèrò lóko ẹlẹ́ àti ìta bàbá jẹ̀wò kí ló ń wá kò sí á ní rí bẹ́ẹ̀ ìyá aṣẹ́wó ti ń kọ̀ ọ̀dà nígbà kọ̀dá àgbà ọ̀dọ̀ owó màkẹ́ ọkọ̀ mi ọkọ̀ ẹlẹ́à èlòrè wọ́n ní fàfẹ́ dàrà nìkan gbogbo ẹ̀ náà ni wọ́n bá fi sí tí mo láàárọ̀ láàárọ̀ kùtùkù mọ́ndé kí wọ́n máa léwèrè mi wọ́n ní ọgbẹ́ gba nọ́mbà lọ́wọ́ rẹ̀ ìfọ́nmílà tẹ̀tí òtùjá ìwọ sọ ọlọ́run wa subhanahu wa ta'ala sáwà sọ́nà náà sáàsọ́ àwọn ẹ̀dá kan bẹ̀ yóò ní tó ń bá ń báyàn ló tí ọ̀bá tí ìsọkún inú ìlú tó bó ṣe ń bẹ̀mí sí ẹ bó ṣe ń bẹ̀mí ẹ lè dára sí kí ni ó tún wá bẹ̀rẹ̀ sí ìwọ́n lóòrè ó tún wá ń gbéyàwó aká mẹ́lẹ́kún wọn máa bẹ̀mí fún tó ṣe yẹn tí ẹnu ta sí ebi jọ tẹ́lẹ̀ ká kó sí wọ lọ́rùn njọ náà bá kú owó alamẹ́sí àbíkínà ń pè ó ti kúrọ́sì bó ṣé ti kú tọ́nu ni ó ti kúrọ́sì bọ́dà ṣé ti kú tọ́nu ni àtàkọ́wọ́mẹ́ àkówákò alọ́sọmọ́dì àrórò àrógẹ̀gẹ̀ níbo ló wá kó lọ o. sẹ́ẹ̀ táwọn àgbàlagbà wí ni náà wọ́n ní ayé náà fẹ́ jó ta ló fẹ́ jó ẹ di ẹni ọ̀jẹ́ ọmọ olè náà fẹ́ dàgbà èpè ní èpè ní wàláyé wàláyé mo tún fọlọ́ ń bura gbogbo ẹni tí kówó olú ìwọ̀n ọ̀dọ́ láàfíà. wàláì wàlá èpè lámà wí náà kò lè nísìmí tá a bá sì wà àwùjọ wa lónìí nínú àwọn tí ń ranjú mọ́bẹ̀ pa náà fẹ́ jalè ilẹ̀ yìí tẹ́ tó nínú ọgbà yìí náà tí ó tó yọ balẹ̀ wọ́n wá lọ́nà lọ sí rural campaign àbọ̀ ọ̀pọ̀ ilé apá ilé àti lọ́nṣọ́nù ẹ̀fọ́ ṣé solúsàn lọ fáfirù ìlọ́lọ́ ìfàdìlá ìwọ sọ́rọ̀ ọba tẹ̀dí òtújára wà lẹ́ẹ̀wọ́ bá wájú rẹ̀ bí democracy ṣe wá lọ́dún tó ta ló lè gbà pé irú Buhari lè wọlé mẹ́ wọ́n ní campaign tó ń ṣe yí ọ̀dà ọmọ Nàìjíríà Abiola gbọ́ ọ̀sọ́dà ìjẹ́ ìfúnlẹ́pàṣẹ ó ní tó wọ́n máa sọ I've been saying it and I'm still saying it if you refuse to kill corruption corruption will kill us àwọn ẹ̀kọ́ tó sọ̀rọ̀ ọ̀tún tó sọ̀rọ̀ lùtì náà ìsọ̀ gbá ìsọ̀ náà wò ó sì ń ké ké ké ké náà wọ́n á lọ́ máa nàlẹ́ ọmọ gbogbo ayé àlọ́ ní sọ́jọ́ náà lọ́wọ́ language tamat tí o gbọ́ ayé bá kọjọ ala ayan fa okàbí ṣe wípé wọ́n làwọn ìjọba àníwọ̀ ló di mẹ́sẹ̀ ìwọ ló lágbára fọkàbalẹ̀ ò ní wàhálà lámìyàn pa okàbí ilẹ̀ àbíṣe kọ́ni kátàbà ọmọ wọlé kí kò sí tí ẹ lè fi sí ọ láǹfààní tí ẹ fi lè bọ́ lẹ́rìn àbí kọjá pé tọ́lọ̀ ń kọ́ lẹ̀ fún ọ. Awólọ́wọ̀ <laughs> ọlọ́run tó rẹ̀rù ọ̀bí ọ̀dà wò tó rọ́ fẹnu ẹ̀ sọ pé àwọn ni àwọn gàlà padà sí ibú náà fi máa káyàn kéèyàn máa fẹnu ẹ̀ sọ wá àwọn àfáà wa táwùdà sí lọ́jà àbá wọ́n lọ ó sì àrí ó sì àrí kan náà ó rí sẹ́yìn ẹ̀yìn àpàdà sí ibú Abíọ́lá náà wọ́n ti sísọ wọ́n ti sísọ ó ní tí àgbà ànàbá wọnú owó yọ jẹjẹjẹ yóò tó yó sí wọ́n gbọ́dọ̀ gbọ́ pé wọ́n lè mú ọmọ Abíọ́lá wíbọ́ báyàn náà ságbàdà ti ayó ní ó wọ́yọ̀ wa ẹ̀wù ìsàmà ẹ̀wù bí wọ́n bá tún kọjọ àlà ayélujára kàbíṣe tí wọ́n láwọn ó tó fara ní ọ láyé ẹ̀dùnrún ká ilà àbíṣe nǹkan kẹta wà wọ́n lẹ́kì wọ́n ò lè fara kankan ní ọ àfi tọ́lọ̀ ti kọ́ọ́lẹ̀ fọ pé yọ jẹ́ nira nítorí pé ọ̀sọ̀ lọ́wọ́ wíwà níbi wíwà mọ́sálásí yín ìmáàmù ló ń wọ́n pa ọ́ gbogbo ẹbí e wá dìde ìgbé mélòó náà nù àánú ẹbí torí ẹ̀ ló fi á ń kí ọ̀hún lé wọ́n ti ẹ̀ ń gbò lọ dàfá rẹ̀ ń gbò lọ dàfá náà jàmáà ẹ̀wò kọ́ ìdá tí ẹ̀ lè fi ṣègbèsí ayé tí mo bá ti mọ̀ pé mo wà lórí dáadáa táà ní mi àtọ́nà ọba mi ọ̀dàrú walilayi alhamdu ríìdì tá n kí n bí wàláyé táwọn èèyàn ti bẹ̀rẹ̀ ní wípé wọ́n kiri laago méjì bí ọdún bíi mẹ́fà méje mẹ́jọ sẹ́yìn òun àtìyàwó àtọmọ ìwọ̀n òkè níbo wọn ti gbọ́rú ẹ̀rù bẹ́ẹ̀ a sì gbọ́rú ẹ̀rù sétẹ̀ ìforí jíyàn ìtànsẹ́ wàláyé kẹ́yìn ó wúre ni wàláyé tẹ̀ ìforí jíyàn ìtẹ̀ ìforí jíyàn gbogbo ń tẹ̀sẹ̀ lòun kọ́ lẹ́ jẹ níjọ́ tí ó bá gbé jáde báyìí ó lè máa pa ẹ̀lẹ́kún ṣùgbọ́n jẹ̀máà sáà wá ọlọ́run kò sì ẹ̀ka wa ẹ̀wà mọ̀sọ́wọ́ àwọn kan bẹ tọ́lọ̀ ń kórè ìlú náà ṣùgbọ́n gbogbo wọn ti ṣe afọwà ìmáàmù ibùdó dẹ̀kíkìlì rìd wọn ni alọ́sọ̀tara nínú tí àgbọ́ ibi tí ànábì sọ àárọ̀ tó lè mùsùlùmí ìjọmọlúwàbí àfà ìjọmọlúwàbí tèmi tàfà àtẹnìkọ̀ọ̀kan wa tá a jẹ́ mùsùlùmí fọ́lọ̀ ọba hufratu min hufari náà ọgbọ́n kan nínú náà ni kéèyàn máa sọ̀rọ̀ mùsùlùmí bàjẹ́ ọgbọ́n kan nínú náà téèyàn fẹ́ sọ pé òun fẹ́ múlé lọ bẹ̀ àwọn afá wa ni wákọ̀fà aláṣẹ bèèrè ha alẹ́hùkámù wàlẹ́hùlámà tí wọ́n bá wá ní àwọn òǹbodè wo ni wọ́n ń bẹ lẹ́nu etí rẹ̀ tí lè máa rí àwọn èèyàn wọ́bẹ̀ jù táwọn èèyàn máa tara wọn wọnú náà jù àwọn tí ń darí ìlú ni kọ́ ló máa sọ tí wọn ò sí kọ́ máa parọ́ mọ́ wọn wal ulama àti àwọn àfa wallahi wallahi ẹ ń bá ń sọ kankan pa àfa kan tí èsì tó ń tọ̀ sí baba Albani rahimahullah ta'ala rahmatan wasi'a táwọn àfa àbá fẹ́ kí baba ń tá a máa ń pè baba Albani ní barakatu zaman àlùbáríkà àsìkò yìí wà hasanatul ayyam àti dáadáa tọ́lọ́n fi tàsìkò ìlà lọ́tún tó fi tá lọ́rẹ̀ mo fi ọlọ́run tẹ́mi bẹ́ẹ̀ lòdùbúra kó tún má jẹ́ súríà ẹni wíà lágbàáyé wàláì gbogbo ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ wà láì dá gbogbo wọn ni wọ́n sì ń dẹni yìí nẹ́sì dẹni nẹ́sì dẹni ẹ̀tẹ́ aṣọ yìí títí ń bẹ lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wọn lánàá wàláì sì daṣọ ẹ̀tẹ́ wà lẹ́ni bàbá náà bá rahimahullahu ta'ala bẹ́ẹ̀ lọ́sẹ̀ bá náà bàbá òfin mi bẹ́ẹ̀ lọ́sẹ̀ bá náà ebe mi ni ẹ̀yin rí ẹ padà ebe àjọ ń gbá ibi sinani pẹ̀lú faisal jamaica ta ni ń gbókò ẹ̀bí fíjọ́ mọ́ ẹni sùúrù ẹmẹ́jà lọ tó jìnà yes i said it that this albani was a kafir bin baz was a kafir ọ̀sán yóò àgbébáyé wọ́n náà máa máa àmẹ́wájú ọ̀jọ́ náà lọ́nà ọ̀dọ́ tẹ́ pé tẹ́lómi ọ̀bà gbọ́n kankan gbẹ́ fẹ́sọ̀bù kan pariwo ayẹyẹ náà ni. bọ́lọ̀ sì máa sínú súnà náà nìyẹn jẹ̀máà àwa ẹ̀ẹ́ jàbàtà náà dà. ó ń dà. naam. àbí nǹkan ó gbóná ju bó ṣe gbóná lọ kó o dé o. naam. wàlíláyà ọ̀rẹ́ sọ fún gbogbo ẹ̀ bọ́lá ó sì ṣe mọ̀ jẹ̀mọ́ ọlọ́run mọ̀jẹ̀ ká sì ṣe o mọ̀jẹ̀ àforí gún lọ́dọ̀ àwọn ẹni rẹ o àwọn àfa àwa ni gbogbo ẹtí wa máa àtáàkì àfa àfẹ́sìn àfẹ́sìn àfẹ́sìn ọ̀tá ọlọ́run láti sámà ni torí sí ànábì lọ́fẹ́ dá o ẹn tí èsì àfa èèwọ̀ ni kí n lọ́ máa bàbá sẹ́ńtì rẹ̀ jẹ́ ní tí ò sí kí n lọ́ máa kó ṣe káwa máa sọ ní tí àfọ̀ ò láti máa lé àwọn ọmọ jìnnà sí tọ́nà àti ànẹ́bì wí tó jẹ́ pé bí a ti lè mà náà ó ń tọ̀ dára ṣùgbọ́n ìlú wa tó máa tó sọ wà láì ìlú ìgbolè ọgbọ́lẹ̀ ẹni tí èsì àáfà là ń pè láàfà tí àbá sá ti lè pariwo sọ̀rọ̀ ẹni tó lè pariwo sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sì mú láhán tọ́kà lẹ́gbọ́n sọ pé lẹ́yìn tá à ń sọ gbogbo àfa àlọ́sọ bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀kọ́ sọ̀rọ̀ mà. gbogbo àwọn ariwo awuyewuyewuyewuye tó ń kálukú ń pa tó sì jẹ́ wípé irọ́ láti fi di àwọn ẹ̀mọ́lẹ́ aláwọ̀ kan bá dẹ̀ iná tó yẹ pé ọ̀tọ̀ ni tọ́lọ̀ àti ànábì wí tí èyí sá ó sì tẹ̀lé láàfa ẹni ọjà àfa àgànṣe ẹ̀kọ́ ń kọ́rọ̀ àti gbangba wípé in tí mo mọ̀ kàtí mò ń sọ fáwọn èèyàn ó mọ̀ pọ̀jù tí mò ń sọ fún wa lọ sí mo tí ìlú gbogbo ẹ̀ tán because níjọ́ tẹ́ ẹ bá fẹ́ mọ̀ wípé àánú ọlọ́run ni kó lòun jẹ́ ó léun kálukú wa bá ijó ẹ bá rí àáfàá náà títí ẹ náà bá ṣe lè sí tó wá lè ṣe sùúrù lẹ́ẹ̀tọ́ mọ̀pẹ́ tí ẹ ń sọ wọ́n ń tẹ̀lé sẹ́wọ̀n pọ́nkálukú jọ ń rìsífù ní ìsìn ẹnìkan sọ àrísífù gbogbo àná ìsìn bákan náà lárí ṣùgbọ́n tó bá ti di pé a ti gé afẹ́ lọ rè máa lò tó kún èmi àti nǹkan náà yàrá wàláàdé yẹ̀yẹ̀ inú ẹbí yẹ̀yẹ̀ lọ́fíìsì bá a bá tọ́jọ túká ní ìsìn ẹ̀mọ̀ pa àti gbàjọ gbàgbé ibi tọ́jọ pa wádé ní tàbí bá tàbí in tí ó gbọ́dọ̀ wà lẹ́mìí mùmìnì nígbà gbogbo o náà ni pé Allah subhanahu wa ta'ala wahidu fi rububiyyati fi uluhiyyati fi asma'ihi fi sifatihi subhanahu wa ta'ala àwọn afáàfi pín méjì wípé tawhidul ibad wa tawhidul uluhiyya èwo ni ká mú bẹ́ẹ̀ wọ́n ní tawhidul ibad ń ṣiṣẹ́ pẹ̀lú àmàlù àdìọ́kà mi sọ́rọ̀ wọn bá rí olùhíyẹ ọlọ́run ìjọ kẹsọsọ ọlọ́run ọba ìṣẹ́lọ́ kẹsọsọ ní kọ̀rọ̀ àti ní gbangba wà lẹ́yìn tó bá ti ní ikú ti kú oríire wà lẹ́yìn tó bá ti ní ikú ti kú oríire gbogbo ń tà wá ń sọ yìí bí ṣe ń ṣẹlẹ̀ sí àwọn àfáà yẹn wà lé àṣírí pé ọlọ́run ọba tó dúró tì wọ́n òun pé gbogbo ìgbà òdodo bá ti ń jókòó níbì kan wọ́n máa dúró tì òdodo wà kó lè jẹ́ àlẹ́ وزهق الباطل إن الباطل كان زهوقا جماعة إن جنتين جا كريستياني وا كريستيانيتي وا سيرجا يهودية وا ẹwà mùsọwọ tí a bá ní kò fà kèfèrí mẹ́rin ní àpín sí àwọn aràn kan bẹ àwọn ni Yahuda àti Nasara wọn ní tíà kìfìrí ni ẹ́ ìran kejì àwọn tí wọ́n ní ṣúwátù ìlúkútù sí wọ́n sí ànítí àbí wọn lè tí àwọn sọ́ọ́bí à ìran kan àwọn kan bẹ wọn òpin lè tí ẹ̀ lè ọ̀sẹ̀ bọ́ rárán mi á àwọn tí wọ́n burú jù òun làwọn tí wọ́n fi nǹkan kan hàn sáwọn èèyàn bí ẹni wípé ẹni ọlọ́run ọba làwọn wàláhì wàláhì pásítọ̀ mi ọmọ ṣàdúrà báyìí àwọn yóò sùn lọ gbúlé omi síwájú tv. ìwé ọwọ́ rẹ lórí rédíò. lórí rọ jẹmọ níbo làwọn ti ká o nínú alukur'an ṣùgbọ́n à ń sọ ilé ìkẹ́ ilé mọ̀dí tí wọ́n fi mú yín lọ́ta ni kí wọ́n fi mú yín lọ́ta wọ́n ti mọ̀ pé ẹ̀yin lẹ́ ń bẹ lórí dáadáa àwọn òsì lè rọ́nà lọ àfi káwọn ọ̀sọ́ ilé ọkọ̀ ọgbọ́n ṣùgbọ́n o jọmọ́ ẹ̀já máa bẹ́lọ̀n gidi o a ní ìdí bẹ́lọ̀n kọ́mọ̀ jẹ́ pé n ti ń ṣẹlẹ̀ lọ súríà o ní ó fa ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta àdúrà gẹ́ tọ́pọ̀ ṣe é mà pé odidi ìlú odidi kọ́ńtírì tí bá ń lọ lórí pé wọ́n fẹ́ gbé fọ̀ṣẹ́ ìlú ṣe é pọ́nrán with the country a lè máa jókòó bí ká máa ah yes tó bá di monday kò sí wàhálà ah ti súrà lọ bá yẹn àwọn náà ti ṣe ti adá lọ́gbà kan rí wọ́n ti lé kó di fifty naira so sars <laughs> ẹ wọ́n wùlẹ̀ sọ ti bẹ ẹ jẹ́ ká gbọ́ ti bí náà pé wọ́n bá di fifty naira ṣe pé ìfọ̀kànbalẹ̀ tó nìyẹn so sìmẹ́ǹtì o ti ní one thousand and four ni kàn ní kankan kó aṣáṣu wo jẹ̀máà wàláhì wàláhì ara òrókùn ìní ayé tá a jọ ń gbé lọ yìí o kìí sáyé pé ń tùbá lọ́la o wàláhì wàláhì kìí sáyé ń tùbá lọ́la kìí sáyé tẹ̀síwì kí n tiẹ̀ níwà burú kan lọ kí n wá rò pé ah, ah, ọjọ́ sì wà kò kìí sí ayé ẹ̀ gbé lọ nìsín wàláhì ká gbé lọ nìsín o wàláhì ká gbé lọ nìsín nítorí wípé ikú tí ń kó èèyàn five thousand lẹ́ẹ̀kan náà tí èsì ìṣe wípé wọn ò ríran sí ìlọkúta yóò ẹ ń bá mọ tí Rọ́ṣíà yìn sí Súríà yóò mọ̀ pé ọ̀ràn ti dé o yóò mọ̀ pé kí ni o ọ̀ràn ti dé o ẹ jẹ́ àmúra o kó ń kálukú ọ̀pá tọ́nà ọ̀fẹ́ kọ́ pátì kó mu tọ́nà ọ̀bá ń fẹ́ o tá a bá sì wo ń tọ́pọ̀ jù náà ṣe sí wa ọ̀rọ̀ ọlọ́run tí ọ̀ka a sì lókùpàṣọ lórí ẹ̀ kọ́nà míì máa tó ọmọ torí ẹ̀sìn jámù ọ̀rọ̀ pọ̀ ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ ẹ̀tẹ́ná ọ̀rọ̀ wò lè ń sọ alọ́sọ̀tàlá àtúnṣe àdẹ̀ àtẹ̀ntì ń sọ àtẹ̀ntì ń gbọ́ mẹ́jì aṣọ́kú pàdé rẹ̀ o jẹ́ wà wa mú la hawla wala quwwata illa وسلم تسليما كثيرا والسلام عليكم